الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله تعالى ọba àánú ọba ìkẹ́ ọba ìgẹ̀ ọba tí ó tún jí wa sáyé tó sì jí wa sí ààyè tó jí wa sáàyè wa lóòrọ̀ tòní. abẹ ọlọ́run ọba àlejò ọlá kó má jẹ́ kí a mọ ìnira kó má da wàhálà sí wa ní àgbádà kó má da wàhálà àmọ́ bó tilẹ̀ kó má mo jẹ́rìí pé kò sẹ́nìkan tíjọ sí tọ́sí lódodo àyàfi Allahu Ta'ala yìí <clears throat> ọba tí ò pé méjì bẹ̀rẹ̀ ká fi mẹ́ta lọ tí ó sì bímọ tí ẹnì kankan kò bí i kò sí orogún fún Allah bẹ́ẹ̀ sì ni kò sí ẹgbẹ́ra fún un ó ní alágbára tó kápá olùmọ̀ tó jálámọ̀ tán àhàtọ̀lọ́ òkúlá ṣe ń rèébà àtọ́rọ̀ ìkẹ́ àti ìjẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run rán sí gbogbo àgbáńlá yìí ìkẹ́ àtọ̀lọ́lọ́run kò mọ̀ bà pẹ̀lú àwọn ará ilé rẹ̀ tí wọ́n mọ̀ àti àwọn sọ́hábà rẹ̀ tí wọ́n bá lò gbà kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá yìí pátá tí ó yà wá nálẹ̀ lẹ́yìn ilé ya kíra wa lẹ́ẹ̀kan sí ní kíkí Islam pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh inshallah hadithi tí ń bá bọ̀ nínú ìwé two hundred golden hadith from the messenger of Allah ti Abdul Malik Mujahid tí ó kọ ti ilé ìtẹ̀wé darussalam kingdom of saudi arabia gbé jáde abdulmalik mujahidi òun náà ni olùdásílẹ̀ iléeṣẹ́ iléeṣẹ́ ìtẹ̀wé hadithi alákọ̀ọ́kọ́ sì pẹ̀ wá àti pẹ̀lú ògùn ọlọ́run ṣàlàyé ẹ̀ ní ṣókíṣókí hadithi ilé ìlànà lónìí ẹlẹ́ẹ̀kọkànlá hadith number eleven ní ìwé náà òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ hadith yẹn wà nù jami tirimidi one thousand nine hundred and eighty seven jẹ́bú jẹ́ kó ṣe wà kàn mú ṣókíṣókí ni kí ipa fẹ́ràn ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé ittaqillaha ẹ̀rí bẹ́ẹ̀ ẹgbọ́n sókè ìtàkìláhà haithuma kunta haithuma kunta ìtàkìlọ ìtàkìláha èyàn ní sọ pé lọ torí castro tó ṣáájú orúkọ lọ ìtàkìláha haithuma kunta ìtàkìláha haithuma kunta ìyá àjọwì ìtàkìláha haithuma kunta ittaqillaha haithuma kunta ittaqillaha haithuma kunta ittaqillaha haithuma kunta ittaqillaha haithuma kunta ittaqillaha haithuma kunta ittaqillaha haithuma kunta wa atbi'i sayyi'ata وأتبعي بئي وأتبعي سيئة وأتبعي سيئة أجاجوي وأتبعي سيئة وأتبعي سيئة وأتبعي سيئة وأتبعي سيئة سيئة ترى سيئة أقيمة لأسانا سيئة وأتبع سيئة لحسنة وأتبع سيئة لحسنة وأتبع السيئة لحسنة وأتبع سيئة لحسنة وأتبع سيئة الحسنة ẹjẹ́ kájọ sọ́lẹ̀ márùn wà á ti bí ìsàyí àtàlẹ̀ hasanata wà á ti bí ìsàyí àtàlẹ̀ hasanata wà á ti bí ìsàyí àtàlẹ̀ hasanata wà á ti bí ìsàyí àtàlẹ̀ hasanata wà á ti bí ìsàyí àtàlẹ̀ hasanata láti ìtàkìlá ìtàkìláha. حيث ما كنت وأتبع سيئة لحسنة اتك الله حيث ما كنت وأتبع سيئة لحسنة اتك الله حيث ما كنت وأتبع سيئة لحسنة تمحوها تمحوها تمحوها تمحو تمحوها تمحوها تمحوها وعتب سيئة لحسنة تمحوها اتق الله حيثما كنت وأتبئ سيئة لحسنة تمحها وخالق الناس بخلق حسن وخالق الناس بخلق حسن وخالق الناس وخالق الناس بخلق حسن جاء جسول مجيء وخالق الناس بخلق حسن وخالق الناس بخلق حسن وخالق الناس بخلق حسن وخالق الناس بخلق حسن وخالق الناس بخلق حسن وخالق الناس بخلق حسن wàhálìkì nẹ́ẹ̀sà bí kólókìn hasani láti bẹ̀rẹ̀ àdísì náà ìtàkìláhà àìsùmọ̀ kúńtà wà á ti bẹ ìsáyí àtàlẹ̀ hasanata tamhuha wàhálìkì nẹ́ẹ̀sà bí kólókìn hasani àjọsọ àdísì lẹ́ẹ̀mejì àwa sọ́tùmọ̀ inṣàlá ìtàkìláhà àìsùmọ̀ kúńtà. وأتبع سيئة لحسنة تمحها وخالق الناس بخلق حسن اتق الله حيث ما كنت وأتبع سيئة لحسنة تمحها وخالق الناس بخلق حسن اتق الله حيث ما كنت وأتبع سيئة لحسنة تمحوها وخالق الناس بخلق حسن اتق الله حيث ما كنت وأتبع سيئة لحسنة تمحها وخالق الناس بخلق حسن اتق الله حيث ما كنت وأتبع سيئة لحسنة سمحها وخالق الناس بخلق حسن اتق الله حيث ما كنت وأتبع سيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن اتق الله حيث ما كنت وأتبع سيئة الحسنة تمحها wàhálíkì náà fa yóò kó lọ kí n àfààní járe tó léwu jẹ́kẹ́ mi náà gbìyànjú ọ̀rọ̀ mi ní wòwe o ìtakìláhà àìsùnmá kúńtà wà á ìsáyìí atalẹ̀ hasanata tamhuha wàhálíkì náà fa ìkúlùkì àfààní ṣé mo gbà alhamdulillah ẹ̀yà yusuf. Naam. yes ittaqillaha aithuma kunta aha wa atbi نعم بارك الله فيك ها sọ̀rọ̀ dáadáa lọ bí ẹni tá rẹ̀ yí adáadáa bá rẹ̀ òyá Nah. náà tó bẹ̀rẹ̀. ìtẹ́kìláhà àìsàn máa kọ́ńtà. wàhátìbì. wàhátìbì. sàyí ata. wàhátìbì sàyí ata lè hasana. tàmùhùhà wàhálìkì náà sà. بخلق حسن بخلق حسن آه خديجة ittaqillaha haythuma kunta mhm. wa'atbi'i wa'atbi'i sayyi'ata sayyi'ata lihasanata sayyi'ata lihasanata tamhuha tamhuha bikulli wa khaliqi wa khaliqi wa khaliqin nasa wa khaliqin nasa mhm. bi khulli bìkúlùkìn bìkúlùkìn hasani hasani gbogbo wa ẹjẹ àjọ wípọ ẹdún gbọ ìtàkì kọ́kọ́ kà kúrò ń jẹ kí mi náà rántí o ìtàkì láàhà haisuma kunta wa atbi ìsàyí àtàlẹ hasanata tamhuha wa khaliqin nasa bìkúlùkìn hasani ẹjẹ kájọ wílẹ̀ mẹ́ta ìtàkì láàhà haisuma kunta. وأتبع سيئة لحسنة تمحها وخالق الناس بخلق حسن اتق الله حيث ما كنت وأتبع سيئة لحسنة تمحها وخالق الناس بخلق حسن اتق الله حيث ما كنت وأتبع سيئة لحسنة سمعها وخالق الناس بخلق حسن hadith yìí ṣe pàtàkì gan ó dẹ̀kọ́ ọ̀rọ̀ tó pọ̀ sínú ṣùgbọ́n láti mú wa ní ṣókí tàbí eréfì rẹ̀ ànábi ní ìtàkìláhà bẹ̀rù ọlọ́run haifu máa kúńtà níbikíbi tó bá wà wà á bí àtà fi tẹ̀lé aburú dáadáa yẹn pé fi dáadáa tẹ̀ láburú tamuhoha dáadáa yẹn máa pa á rẹ yóò pa aburú yẹn rẹ wà họ́ọ̀lìkì nẹ́ẹ̀sà máa hùwà sí àwọn ènìyàn bíkúlùkín hasanin pẹ̀lú ìwà dáadáa lẹ́ẹ̀ka sí ìtumọ̀ rẹ̀ ìtàkìláhà bẹ̀rù ọlọ́run páyà ọlọ́run haisu máa kúńtà níbikíbi tó bá wà wà á ti gbé iṣẹ́ yìí àtàkùn fi tẹ̀lé aburú alihasana ta dáadáa yẹn bí tó bá ṣe aburú kan fi dáadáa tẹ̀lé tamhuha dáadáa yẹn yóò pa aburú yẹn wà khaliqi nasa máa hùwà sí àwọn ọmọ ènìyàn pẹ̀lú ìwà kan tuntun jẹ́ wà dáadáa yìí ọ̀rọ̀ pọ̀ mbẹ́ àkọ́kọ́ ní atakwa kábẹ́rù àwọn afáàní tí wọ́n ń atakwa. òun náà ni wọ́n ní wọ́n fàyọ látara àlọ́wàkọ́wà òun náà ni tá a pè ní tí wọ́n pè ní gàgá kí ni wọ́n pè ní gàgá screen shield kayfa tattakuna in kafartum yawma yaj'alu al-wildana shiba wọ́n á ní ìtumọ̀ rẹ̀ ni pé wá gàgá kan find a screen or a shield gàgá kan tí wàá fi dígàgà láàrin rẹ àti ìyà ọlọ́run kí lèèyàn lè fi dígàgà láàrin ìyà ọlọ́run wọn lòun náà ni frilo awa amérìlá kéèyàn máa tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run kó máa ṣe wàjìtì náà bọ ànáwó àhíhì kéèyàn sì jìnnà sí tọ́lọ́run ṣe léwọ̀ ti lè ṣe yẹn èèyàn bẹ̀rù ni gbogbo ibi téèyàn bá ti wá wà kéèyàn rí pé ìtọ́lọ́run pa ní ká máa ṣe kó máa ṣe ìtọ́lọ́run gbòròpòye ó wà ní wà á ti gbé ìsà yìí àtà ṣùgbọ́n torí pé ajọ́ mi ènìyàn àjẹlẹ̀ràn ara ọlọ́run ọba nìkan ló pé àlìkàmẹ́lú lè là pípé gbogbo tí ń jẹ́ pípé ti aláwò ni torí náà ó ṣeé ṣe ká hùwà sí òdà àbí ká ṣe lọ́hùn ànábì wa ní tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ dá aburú tẹ́ ẹ ṣe yẹn wà á ti gbé sáyé ata alẹ́ ẹ̀sìn dáadáa tẹ̀lé ayé wa nu kuran ọdẹ ní sábàbù ní sùlùmí ní lọbẹ arákùnrin kan tó ṣe ẹ̀ṣẹ̀ kan tó wá bá nàbí tánàbí ò dá lò wọn wá kírun hmm? ó sàn sọ̀rọ̀ ó sàn ń ṣe lọ́hùn báyìí ń ṣe lọ́hùn báyìí torí àsìkò ni pàrọ̀ kírun tán àbí sẹ́ni yẹn ló ti bá wa ẹni tó sọ báyìí tó sọ báyìí nǹkan olóòní ni kó máa lọ ìrún táwọn ti kí yẹn náà kò máa pa àwọn ẹ̀ṣẹ̀ yẹn rẹ̀ ṣókí nítorí àgbà lérò ń bẹ̀ ni pé ìrún tá a kí yẹn iṣẹ́ dáadáa náà ni táàmù hùwà yóò parẹ́ wà họ́ọ̀lìkì náà sàn kó o sì máa hùwà dáadáa sáwọn máa hùwà sáwọn èèyàn bí hólókì náà sàn hùwà dáadáa àwọn afáwọn aṣàlàyé pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tá à ń pè ní kàbáyé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èèyàn buhari láti gbọ́ rí ká pààyàn ká jalè ká ṣe zina ká àwọn èèyàn táwọ́bà láṣẹ àárò nípìwàdà táwọ́bà tanìyàn sọ̀ṣọ́ ní ronúpìwàdà yìí tó mọ́ pé ọlọ́run foríjì wọn àwọn oníṣe mọ́ a wà ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run a wà máa ṣe dáadáa hmm? yóò pa gbogbo àwọn kódà kéèyàn ẹ̀ṣẹ̀ bọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ míì wà tí ò sí náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mo rò pé kódà kò jẹ́ ṣe ńlá nǹkan kí ẹ̀ máa fi dáadáa tẹ̀lé aburú fi dáadáa tẹ̀lé aburú ó tún yàtọ̀ sí fi dáadáa gbẹ̀san aburú tí wọ́n ṣe fẹ́ o idfa abilẹ̀ tí ìyá ahsan ọ̀tọ̀ lẹ́yìn o ṣùgbọ́n ilé ìwọ ló ṣàbùrú tètè lọ ṣe dáadáa kò yóò pa àbùrú yẹn rẹ̀ ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn náà àfàhàn hmm? téèyàn bá ṣe ẹnìkan téèyàn bá ń ṣe dáadáa sí ó fojú fo kí ni àbúrú téèyàn ṣe sí ni ó fojú fo àwa ọmọ náà máa ń dọ́gbọ́n yẹn tàbá ṣe bàbá wa bí ìyá wa nígbà kan èèyàn sáré bóyá ká mẹ́ lóko wọ́n ti sáré lọ roko yẹn ta ló roko yẹn ní lágbájá ni ah! bóyá èèyàn fẹ́ jẹ gbọ́ fẹ́ náà yẹn tẹ́lẹ̀ kò ní ìmọ̀ àmọ́ tàbí èèyàn ṣe ìyá yẹn èèyàn sáré lọ fọṣọ hmm? èèyàn sáré lọ fọ abọ́ọ̀lé wàá sáré gbálẹ̀ bóyá o pẹ́ kó tó jí òtù wa ò pé ah! wọ́n nà ọ́ lónìí tàbí nǹkan kan tí wọ́n ní kó ṣe iná tí wọ́n ní kó dá ò tètè dá mo kàn mú yẹn wá ní àpẹẹrẹ ni o wọ́n wá dé oúnjẹ ńkọ́ oúnjẹ kíní tí mo ní kó o ṣe mi ò tí ì ṣe ah! olùwà wò pé ẹ ìrọ̀lẹ́ bàbá máa nẹ àbí ìrọ̀lẹ́ ni màmá máa nẹ mo ti wá lọ mú bóyá ilé yín òkó wà ń bẹ̀ òró tó ayé ibi tí òṣòkò kọ́ńpáàdì yìí ti gbà tó ayé bí kò sí tó lè gbá aṣọ ẹ̀ ó ti fọ́ ẹ bóyá ibi tán ti ní tó ayé pẹ̀lú ní washing machine ó ti fífi ó ti ó ti lo kíná spain ó ti sá kò sí wá bá a lọ àká ló láṣọ ẹ ká ló ṣe èmi ni ẹgbàá tó yẹ kó jẹ yóò má ṣe bẹ́ẹ̀ mọ́ o ó ti fi dáadáa ó fi tì í síwájú láti gòkèlè ó fi tẹ̀lé aburú tó ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tá a bá ṣe lọ́n ìpàṣẹ àpàṣà aburú ká fi dáadáa tẹ̀lé àpẹẹrẹ bóyá yẹn ṣe pé kí wọ́n sọ pé ìwọ ló ṣe ọmọ yìí aburú kan ló ṣe yẹn ètò ìwọ lórí ọmọ yìí ó ti fi dáadáa tẹ̀lé táàmù òhà dáadáa yẹn máa pa aburú yẹn rẹ̀. Hmm? bóyá nìkan wá ń sìn ah ẹ̀dàkùn ní ti ń jẹ látara owó náà lọ èmi gan ní ti ń jẹ wá lọ tó máa ń pẹ́ ó mọ̀ ní tó jẹ fún yóò pa tàbí kò lọ fún ẹnìyẹn náà padà fún àwọn àpẹẹrẹ tí ó tí táwa náà lè fi inú hm, bóyá kan fún àwọn ibi tó wúrẹ́ wà ewúrẹ́ mi wá dé ah, wàá fún lóúnjẹ oúnjẹ tó fún yẹn dáadáa ni èyí tó lù lákọ̀ọ́kọ́ yẹn aburú ni torí pé lómi kì ṣe kó lé ewúrẹ́ ó ń ṣe kàfí ọ̀kẹ́ hmm? àbí ní ibòmí lódò mi gbóná dà subhanallah tòmí gbóná orí ewúrẹ́ kan ara ẹ̀ dẹ̀ ń hooru ara rẹ̀ ó ń hooru ara rẹ̀ ń hooru wọ́n gbé ní kára nǹkan wọn hooru wọ́n da omi gbóná sí i lára olówó rẹ̀ ló yẹ ká lọ bá kìí ṣòun ṣe kọ́lá ó sànù wá ṣá lọ́rọ̀ kan á fi dáadáa máa tẹ̀lé àbúrò àti gbogbo ọ̀nà táwa náà lè ṣe kéde tá a lè rò ó sí tá a lè rò ó sí dáadáa yẹn máa pa àbúrò yẹn rẹ eléyìí ṣe pàtàkì inú àwùjọ wà kọ́ọ̀lìkì nẹ́ẹ̀sà gbèkólókè asani ká máa hùwà dáadáa sáwọn èèyàn kò sẹ́ni tí ò fẹ́ kí wọ́n ṣe dáadáa sóun náà tó bá dẹ̀ tó ti máa ń gbà àwọn èèyàn wọ àlìjẹ náà ànábì sọ ní àdìsí ní ìbòyẹ ṣe é ṣe kárí iwájú kólókòdà hasan ìwà dáadáa ìwà dáadáa wọ́n lọ ìgbà wa mi ànábì ṣàlàyé fún wa nínú àwọn tí ó gbé àwọn èèyàn wọ àlùjànnà ètò pọ̀ ń ìwà dáadáa ìwà dáadáa tó náà kárí pé àwọn ìwà dáadáa sáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ lóde òní ìwà mọ́. <clears throat> kò sí sí tó fà á dípò àwọn èèyàn ti yaṣa hmm, ká mọ̀ yaṣa pàápàá irú àwa tá a wà láwọn ìlú bí Èkó suhanala ṣá kò sí tó kàn mí ìwà kò kàn mí rárá káwọn hùwà dáadáa fáwọn èèyàn ẹlòmíì ń kanra ni wọn kanra gbẹrin hmm, ẹlòmíì mọ kanra ṣáá tàmídàánù kò fẹ́ kí nǹkan kan kàn ọ́n. Hmm, nílé táwọn òwà dáadáa gbogbo àná làwọn òwà dáadáa kò ní àníbùkátà sí káṣọ ìwọ̀n ṣàlàyé ìjọ ń pè ní dáadáa ní gbogbo tẹ́ ẹ̀ mọ́ ní dáadáa náà lù yín pẹ̀lú májẹ̀mú wípé kò takò tọ̀lọ̀ gbogbo ntọ́lọ̀ ń pa láṣẹ òun ni wọ́n ń pè ní dáadáa gbogbo ntọ́lọ̀ ń sọ pé ká má ṣe tá a bá ṣe ìwà dáadáa ni àtàwọn nǹkan míì tá a ti gbọ́ ká àríkà bọ́lọ̀ sọ pé ká ṣe àríkà torí gbà mí ànábì máa ń ń sọ nǹkan mi táwọn ní máa pa ànábì sọ mo rò bó ti yé ṣùgbọ́n wo dáadáa yẹn a wá rí kò tako nǹkan tó lọ sọ kò tako nǹkan ànábì sọ màá mú àpẹẹrẹ dáadáa kan wá káwọn <clears throat> èèyàn máa ń ṣe pé àbúrú ni mo rò ti dáadáa Islam àbúrú àwọn ìran kan wà ní nàìjíríà báyìí hmm? ìran yẹn téèyàn bá lọ kí wọn ìwọ ọkùnrin tó bá fẹ́ sùn bẹ̀ mọ́jú ẹni tó lọ kí yẹn ìyàwó rẹ̀ yóò sùn tì ọmọ jù ní torí pé àwọn wò pé ah kò síyàwó ẹ̀ ń bí kò sóbìnrin ẹ̀ ń bí ìwọ nìkan ló wà á dá sùn kó má bàa wá dàbí ẹni pé ìwọ nìkan ló dá wá yóò fi ìyàwó ẹ̀ fún ẹ lọ́dọ̀ tí wọ́n ìwà dáadáa ni ìwà dáadáa ni yá ah, inú rẹ̀ ó dùn yá ah, olùdásùn ṣùgbọ́n inú ṣẹ̀rẹ́ Islam èèwọ̀ ni torí náà irú yẹn tẹ́yìn bá jẹ́ ọmọ ìran yẹn ò ní bá wọn ṣe torí pé kì í ṣe ìwà dáadáa èèyàn ní bá wọn ṣe nítorí pé kíni kì í ṣe ìwà dáadáa àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwa náà lè fi ta lè fi ọpọlọ wò tàbá àti òkú kò bá ṣẹ̀rẹ́ Islam kọ́lọ́n kó kọ́lọ́n kó ṣàánú wa kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ torí náà Ànábì sallallahu alaihi wasallam sọ pé ittaqillaha haythu ma kunta báyọ̀ ọlọ́run gbogbo ibi tó bá wà wà á ti dé isayyi'ata fi tẹ̀lé aburú alhasana dáadáa tamuha dáadáa tó fi tẹ̀lé aburú yẹn dáadáa tó ṣe lẹ́yìn tó ti ṣe aburú kan yẹn yóò pa aburú yẹn rẹ́ wa khaliqin nasa hùwà sí àwọn ọmọ ènìyàn bi khuluqin hasanin pẹ̀lú ìwà dáadáa àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bí ipò ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni wípé ọlọ́run fẹ́ràn àwọn ọmọ èèyàn púpọ̀ tó fi jẹ́ pé ní tá a bá ṣàbúrú tá a bá tún wá ṣe dáadáa lẹ́yìn tá a ṣàbúrú kan àwa ṣà dáadáa lẹ́yìn rẹ̀ yóò parẹ́ ó fẹ́ ó nífẹ̀ẹ́ wa ó fẹ́ ká wà lè jẹ̀nà tọ́lọ́ bá ní kó parẹ́ ọmọ kíláàsì tó ń fi bẹ́ẹ̀ náà ó yé wa pé àwọn ọmọ náà òun ló máa pọ̀ ju ọmọ náà lọ Hmm? sọ ìbùkọ́rí anábì ni tó bá díjọ́ gbèdé ádámù lọ bọ́ lọ bàbá ńlá wọn àwọn ará ọmọdọ́mọ irú lọ́rọ̀ wọn ọlọ́nìmọ̀ kó wọn wà mélòó ni kó ń kó wà àlùjánnà ẹgbẹ̀rún bá wọ náà kó mú kàn sínú àlùjánnà subhanallah ẹgbẹ̀rún wọn náà ẹyọ kan ṣẹ̀ṣẹ̀ wà àlùjánnà pẹ̀lú gbogbo eléyìí náà ọlọ́run bá fẹ́ràn wà gan tá a bá ṣe aburú kan tá a bá ti tún ṣe dáadáa lẹ́yìn yóò inú àwọn ẹ̀kọ́ tá rí kọ́ ńbẹ̀ ni pé ọlọ́run ọba ọba aláàánú ni ọba oníkẹ̀ẹ́ni ọlọ́run kì í ṣe kà hmm, inú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ńbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé ká máa fọkàn sí tá à ń ṣe téèyàn bá fọkàn sí tó ń ṣe kò ní mọ̀ burú ló ń ṣe ọ̀kẹ́ ò ní lọ ọbẹ̀ ọ̀kẹ́ ó ti bí hmm, ká máa fọkàn sí táwa ti rí pa burú la ṣe ká tètè wá dáadáa tá a ṣe nínú dáadáa ni mo ti tọ́nu àdéhìí tá a ti kà sẹ́yìn gbà tí ànábì sallallahu alaihi wa alihi wasallam tó ń ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ tó dáa hmm? káwọn sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu tó sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹni tó bá nígbàgbọ́ ní ọlá àtijọ́ kẹyìn tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ tó dáa jáde tàbí kó dákẹ́ ẹ mọ̀ pé inú ọ̀rọ̀ tó dáa tá a sọ ń jọ́ wò ní àbíkìrì àti ọlọ́run àwọn gbólóhùn la ilaha illallah subhanallah wọ́n alhamdulilayi wọ́n láìláì lọ́la wọ́n lágbà dáa téèyàn bá ṣe àbúyàn kò ká kí níwọ̀n yẹn náà téèyàn bá ṣe tí ò dá téèyàn káàrin tí mo ṣe yìí ò dá o tí mo sì ṣe yìí ò dá o subhanala shi náà máa wabi hamdi wa bihamdi subhanala làwọn ogonu ma gọ́nù nítorí náà máa ṣe subhanala alhamdulilayi wọ́n láìláì lọ́la wọ́n la ilaha wallahu akbar wa subhanallah walhamdulillah wàlá haúlá wàlá kúwàtà ilá abìlá àforí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì máa ṣe sẹ́wọ̀ntì lẹ́sẹ̀kẹsẹ̀ yín dákàrùlọ́ irú ẹni yẹn lè ọlọ́run sọ fún wa ní sọ́lọ́tù kìyàrá láàánú pẹ̀lú ìwòye apá kan náà àwọn àfà lá ọkọ̀ sí mú ìyá omi lè kìyàmù wàlẹ́ ọkọ̀ làwàmù ọlọ́run ló ń búra pẹ̀lú nọ́ọ̀sì làwàmù ẹ̀mí tó ń búra ẹ̀ tó bá ti ṣàbúrú kíákíá ní ó ṣe ó ní ó sọ pé ah nǹkan ṣe yóò dá yóò kábàámọ̀ kí ló wàá ṣe lẹ́yìn àbámọ̀ yẹn wà á sì gbé iṣẹ́ yìí àtàlẹ̀ hasanata wà á fi dáadáa tẹ̀lé ṣe ẹ̀kọ́ ẹlẹ́kejì tí a nìyẹn ìgbé ká máa ṣọ́ṣẹ́ tá ń ṣe tá a bá ṣọ́ iṣẹ́ wa à nílé fi dáadáa tẹ̀lé a kàn máa ṣe aburú tó pọ̀ lọ́nà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta òní pé ìwà dáadáa ṣe pàtàkì ní àwùjọ tí gbogbo bá ń hùwà dáadáa rí i pé ilé ayé náà yóò rọrùn gbogbo wa náà láti fẹ́ kí wọ́n ṣe dáadáa kódà àwọn tẹ́ ń ṣàbúrú gan fẹ́ kí wọ́n ṣe dáadáa sí wọn ẹ̀rí pé àwọn tí ò ṣe dáadáa yẹn àwọn ló máa ń complain jù àwọn ló máa ń pariwo pé ẹni yìí ṣe báyìí kò ṣe dáadáa sóhun torí pé òun fúnra ara rẹ̀ kì í ṣe dáadáa àwọn tó bá máa ń ṣe dáadáa sí yàn yẹn téèyàn bá ṣàbúrú sí wọn gan wọn yìí sábà tètè bínú àbí kanra bí àwọn tí yóò máa ṣe dáadáa yẹn ìrọ̀lẹ́ kẹta nìyẹn pé ìwà dáadáa ṣe pàtàkì ní àwùjọ abẹ́lẹ̀ ọba lè kẹ́lá kù fún wa ní àgbáyé ọ̀rọ̀ rẹ̀ dáadáa tọ́lọ́n ti ṣe fún kálukú wa lọ́mọdé ó bàjẹ́ àlékún dáadáa lọ́n kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wọn. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته